akan sangat kecil bisnis ini kopi hati. Kalau kamu di negara, di orang asli, orang berdoa, di إن الذين قالوا رسول الله صلى الله عليه وسلم تنزل عليهم الملائكة ألا تخافوا ولا láti pè má. Gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ pèsè ọwọ́ ẹ̀ lò ó. Ṣé bá fún èyí ní èlé? Bàbá ìgbà ń wúyà ní àárọ̀ òbèrè sí àṣà ìwòye. Yóò máa ń ní bí ẹ̀jẹ̀ ó mọ̀ nípa ẹ̀. Òye wa tábí ìgbọ́sọ̀gbà tábí pèsè yóò máa ń kí ẹ̀ ọ̀mọ́ ìyẹ̀ gbogbo náà fi dá. Bẹ́ẹ̀ náà làwọn àlàyé náà ló ṣe máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fẹ́ fà kájáde ìlànà àyẹ̀ ìsàlẹ̀ àti òbí àlàmú ọ̀ṣẹ̀. Ife àti ìdìbò máa ń lọ́rọ̀ mi ní lápọ̀pọ̀ òkú. Náà, àṣùhárá àwọn ọmọ ìlú Number ìjọba. Àwọn ọ̀gá ń tẹ níjọ́ náà yóò mọ̀ sọ̀rọ̀ ní pé àlàfi pé wọ́n wà tó kún yẹn bẹ́ẹ̀ ló mọ̀ rẹ̀. Tapi kalau kita mau bantu, aku bisa membuat kami untuk juga untuk ini. Kalau kita orang ini kalau itu empat itu baru bisa. Kalau sampai kita harus tahu opsi akan nah kaitan dan ada ma dan obat ini adalah ya ini mota itu kita kalau lebih untuk orang orang itu kalau boleh, orang orang boleh hamidatan fi domin khashira ibn hamidatan so ibi tó ń gbé sọ̀rọ̀ yìí lẹ́wọ̀n khashira ó ń gbé ilé ó jẹ́ bíi yóò jẹ́ ìyá àbúta jamida tó fi gbé ọ̀rẹ́ nínú àwọn yóò fi ọ̀rọ̀ ọ̀túnú bá rọ̀ ọ̀ yóò rọ̀ so ẹ wo oh, hmm? irú ìtumọ̀ ẹ̀ náà ní pé èèyàn náà wà nípa èèyàn dúró dáadáa fọlọ́ọ̀ ọba lórí ọ̀rọ̀ àti ìgbésẹ̀ òun náà láti fi lò fẹ́ ni kó yẹ pẹrẹ ẹ̀yìn ọ̀pẹ tó bá wà ní títí ẹ̀jẹ̀ tó bá ti wà ní ilé tẹ́ bí kó lè láì ẹ̀ gbójú rẹ̀ láì tó oṣù òògùn bá lò fáwọn kèbè rí ọlọ́gbọ́n ojú wọn ni o ìnáyà láti gbóṣí wọn lọ. Ẹ̀sùn ìgbẹ́ni. Ẹ̀sùn àwọn ọ̀pẹ ìbánisà sáà náà àti وهذا تغيير الجميع اللي هي التقليد عنه تغيير فلا يزال تغيير عندما تقول لك تعرف ولا تقول لك هي لا تعرف عنه تغيير أنا بستلم tó o ní wípé ẹ̀sìn pé ní ta ìsáyẹ̀ sọ̀tẹ́lá fún ọba tí wọn ní lọ sí dáwà wọn tí bá ti pé ìwà ọ̀dà àwọn kékeré ọlọ́run bá sábà wọn sáwọn ànábì ọlọ́run ọba tó wá bí bọ́ọ̀lù ìwọ̀n tó lẹ̀ ó ní wọ́n bẹ́ẹ̀ كما صبر أولو العزم من الرسل ولا تسعى ní sùúrù gẹ́gẹ́ bá àwọn tán jẹ́ àwọn tí wọ́n ní establishment náà wò jùlọ lọ́wọ́ wa rárá wọn báwọn jọ wọn tó rẹ̀ lójú pé ẹ́ wọ́n ti ń pẹ̀lú wọn láti ṣáájú làwọn má kàn ju fún wọn. má kàn ju wípé iná máa ń béèrè náà ló fẹ́ fún wọn pé wọ́n ní kó fún kékeré wa wọ́n ní kó rọ́lá. ẹnu tó kún nínú ọkọ̀ láti sọ wípé àtúnṣe yìí pé nǹkan tó máa ń sọ ní bámbà wa náà akara ọ̀dà wọn ni abdullahi ọ̀hún jara ọlọ́run àwọn àlẹ́ ìlú ọ̀hún ìjọ tó gbàgbé ẹ̀rọ ìdàgbé ayé nígbà tẹ̀lé àwọn káàdà àkọwá ẹ̀kú fúnra rẹ̀ tẹ̀lé àwọn ọ̀hún lágbára ju àwọn ìlera rẹ̀ tó mọ àwọn náà àbùdá àpárẹ̀ pàkàtà nígbà àwọn bẹ́ẹ̀ náà ló ṣe Kita tak mudah marah. Kita tak berdoa pada diri. Dan fakul hasa kaila al-zaka. Jadi boleh. Boleh tinggal lagi. Dua lagi, dua lagi sampai halaka. La al-zaka. Oh, what? Wanna go? Orang rẹ̀ mọ́. a ní ọ̀rọ̀ yìí áwọ̀ lọ lókè. ó fi lẹ́yìn náà bẹ́ẹ̀ ẹ̀sìn fún yà. ó ní ẹgbẹ́ àwọn ọ̀sìn lẹ́yìn fún yà. obìnrin olùdíje náà lè lábẹ́ ẹgbẹ́ ìdánwò lè ní. ìbáṣọ orin áwòrán látàrú àtàkùn tó ṣe kú. ó ẹ̀ sọ́rin ìlú. àlàyé ṣàkàtà àyẹ̀sà ìjà ìgbà mi ìdí náà ti ní àfíkà tó sọ̀rọ̀ pé kó sì jẹ́ láti lè fọra rẹ̀ mọ́ ó gbára rẹ̀ lẹ̀ ó di àbídà àjọkà tó sọnù tí yóò dá ẹnu ẹ̀ka tó lò alẹ́ sì ní àkókò nàìjíríà tọ́gbọ́n ti dà tí ò dárí kọ́ ìdọ̀tí ìdọ̀tí pé pé kò sí ìfọwọ́ bá ìfọwọ́ bá. Ele tudo aqui e está ali bom. Tudo olhado. Tudo valor. Eu chata, mas eu digo que lá mais de toda toda eu ligar e tocar ẹni tí bá ń tọ́ka rẹ̀ síbi tí ó rí bá lẹ́kọ̀ọ́ dàbí tó bá lè tọ́ka rẹ̀ wọ́n ọ̀kan rẹ̀ yẹ̀ o yóò lè pèsè àtúntà mọ́ ọ̀gbìn. Àlùkò máa ń bá ilé ẹ̀ka rẹ̀ lọ́wọ́ ìṣẹ̀dá ìṣẹ̀dá kí àwọn ìyá ọ̀ kí láǹfààní tó pé tí tó náà lọ́sọ̀ lọ́sọ̀ lọ́sọ̀ ẹ̀mí rẹ̀ ọkọ̀ yóò wà kò ní àdúrí èyí sì ń já ìpìlẹ̀ sí ọ̀nà ọlọ́wọ́ wa lọ́sọ̀rọ̀ ọlọ́wọ́ wa. Bàbá Ṣá ó là ń gbóyè ìpáyà ọlọ́run. Ìmọ̀ àtúntò sọ pé sọ̀rọ̀ bàbá Ṣá lórí ìwọ àfíà. Pé nígbà tí a máa sọ àdíyá kàtá, ó lè sọ̀rọ̀ gbé ìdájọ́ bàbá Ṣá lórí. Pé afẹ́wo connection ti bẹ láàrin ìdáyà ẹ̀kọ́ ṣẹ́. Ó ní ìdáhùn ní ilé ìgbọ́kàlé láàdà fún òní láàbì máa. Ọṣẹ́ ìpáyà ọlọ́run ọba àtàkà tó kọ́ sí àti ẹ̀ olùsùnmọ̀ tó jọ ọ́ olùsùnmọ̀ mi ẹ̀ àbọ̀dá àsùnmọ̀dá tó sí òun ni pé ìbẹ̀rù téèyàn ò ní pé èèyàn tó fẹ́ nìyẹn tó kì í tí ẹ̀sẹ̀ yà máa ń ní torí pé o ẹ̀fẹ́ kì í ọlọ́run ló gbọ́dọ̀ ní ọ awe ah, àwọn ènìyàn lọ wá ọkọ pé ẹni yìí nìkan tó tóbi lójú rẹ ọlọ́bí ìbẹ̀rù yẹn tó bá ṣe gbọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ lọ́wọ́ ọba náà lè wọlé bá ṣe olóògùn ṣe pé nígbà tó láwọn ọba náà ó sọ pé àwọn tó mọ̀ ọ́n sábàyà ọlọ́run ní ìnáwó àyàṣọ àwọn náà nínú ìdájí àìsíkò làmà. tó méjì wá ní ọ̀ká gbọ́dọ̀ jẹ́ kọ́ńpónẹ́ǹtì kan yóò ní ìlú. àlẹ́yìn obìnrin láàbẹ̀ àlẹ́yìn obìnrin àwọn ìlànà mímọ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àtàwọn òbí rẹ̀ àbí mímọ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn ọ̀tọ́rọ̀ dá. Táàkù ogun sọ́mọ pé àwọn ọba ló dá sọ́mọ yìí àdúgbò kọ́ ìdè tó ń bá ọlọ́run bá yìí tóbi. Ní ọ̀nà àbí ìwò ìdọ́rọ̀ tó lò ní ara rẹ̀ kò sí èyí náà wọ́n dà rẹ̀. Àyínú ìlà. Sọ̀kí ẹ̀ wá mọ kí ni àṣẹ ọlọ́run ọba tó ní ká ṣe. Ṣé mọ́jà àpá? بكل وما علمت ظنون فشكوا ولا علم بالله أبا الإجابة أرجيت بعباداتي على علم بالله ثم خشيته أمي إمام أحمد بن حنبل رحمه الله ينصر من بين الناس تقول إمام أحمد حبيبي وكل معروف كاذب معروف كاذب kalau kita harus harus tahu itu bisa harus kerja harus kerja harus tahu तो जब माफी वाले का बल ये ना हो और उनको ये ना हो कि कौन नहीं हुआ ना हो ना हुआ और ये दूसरी आता है तो बन इन योलम तो ẹni tó tó mọ ọlọ́run ọba ni títí máa ń tọ́ ka àyàn lọ́dọ̀ ọlọ́run àwọn kì í sàpà kan. wọ́n wá dọ́dọ̀ náà wọ́n wá bọ̀rọ̀ rẹ̀ jọ tó wọ́n sọ̀rọ̀ lọ́wọ́. ẹnìkan wá ní kánà kọ̀ sí ìrọ̀lẹ́ ẹ̀ ètò máa mọ̀ ní yóò lọ sí ìgbà yẹn wọ́n wá wá ọmọ bíbí kò náà kánà kọ̀ sí ìrọ̀lẹ́ máa mú ìmáàmù wa fẹ́ sọ fún pé kí wọ́n máa ní jẹ́rẹ́ yìí ìmáàmù wa kà á di tó òun tó àpò lọ́pọ̀ òkùnrin wa ìmáàmù wa kà á pé mo lọ mo lọ yẹn mo lọ yọrá mo lọ lọ́la ẹni mo lọ sáà lọ lórí ìlú eré òkú wọn lọ gbogbo wàhálà tó yẹ kí mo ṣe mi wàhálà yòrò ọdún rẹ̀ ẹ̀yìn mú ilé ìgbà wàhálà lẹ́yìn màá ìta wa mọ̀ fún gangan ní tí máa rú kú ní láti kú wà láti jẹun. Tẹ̀sí kọ́sí ọ̀tọ̀ ńlá tó wọn ò gbókò wọn láti wá ní ìta rẹ̀. Ìta Oleh itu orang itu bisa berjasa lagi pada zaman kita yuri jadi orang orang tua lagi di kamu di kita berbalik. Kalau dia ada kalau Allah ada nama Siapa orang tua itu فأخرجنا به ثمرات أقنام الدجاج مختلفا ألوانها كما قالوا رياض ومن الجبال لما هو فينا أراه صحيح إلى الدين àwọn kéékèèké àwọn fíìmù kéékèèké kéékèèké wáyé làwọn wà fún rẹ́dínà bẹ mùsàlùmù àlùbọ̀ àmà pépé kọ́lọ̀ tó máa yára lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ nàtó wà dá blá náà bẹ wàmìnà náà nínú àwọn èèyàn náà bẹ̀rẹ̀ ọ̀dà wa àtàwọn ọ̀dà wa ọ̀dà náà àtàwọn ọ̀dà wa lé mùsàlùmù àlùbọ̀ bẹ́ẹ̀ náà ní sẹ́kẹ̀rì àwọn àwọn àwọn ọ̀dọ́ náà yára lọ́wọ́ rẹ̀ àwọn tó wá ti pé ní ti pé ànábọ̀ òbí àmì ìmàlùmọ́ wọ́n kò yẹ káàkiri kan ọlọ́run wá láàyè wọ́n ti ti tàdá mú hmm? so èèyàn lè fi àtàkùn fi àyà sí láàánú ìwúrà àwọn ẹ̀ àwọn tá àlọ́ ọba tọ́lọ́run ọba dátà ní báyìí kéèyàn ronú sí pé bóun lè yóò gbọ́n ọlọ́run Sebab kalau kita sama sama wajib, pun al-Nabi dia turun Allah kiamat, wa wududan, wa ala junubihim, wa yatasakshawuna fi qalbi samawati wal ardi. Rabbana ma khalaqta hadha batila, subhanaka faqina. Itu yang penting semua oleh tuan kita bapak. Dia kalau kita mengatakan, ini tak ada yang itu aja bagus. Ah, itu juga dia kena ini aku sudah sudah. ìgbà yóò lè kúmọ̀ ìdí ọ̀sán pé báyà ọlọ́pàá sí ilé lásán ọlọ́pàá dára lẹ́nu. máa fàlàtà láńdà bá ìgbà ẹ̀rí àyẹ̀yẹ̀ òdì lá. wọ́n ti àtàkọ́kọ́ sí màlúkọ́ ti lá òbí àyàtì náà ìṣòwòdà obìnrin ni wọ́n ti àyẹ̀yẹ̀ òdì. so ọlọ́run pé iná máa yá ṣàmú àmì ìbáyìí fún àdúgbò náà. náà so ẹni ọdún bá fẹ̀sán wá ní máa tó ní àlẹ́ ẹ̀lmù bí amọ̀ ìlú náà. Bọ̀ sí àlẹ́ ẹ̀lmù bí amọ̀ ìlú náà ọba fẹ̀ kan ìwé ti ọ̀sẹ̀ àlẹ́ Imam Abu Bakar Ali ila mafasi wa lima. Ìkíyà máa fi ìdí máa wú yẹ. Ó mọ ọlọ́run ọba, ó nílé ọ̀rọ̀ ọlọ́run. Ìdí máa ń ṣe fún ìdí máa tó pọ̀. Òun náà ni àwọn nǹkan náà fẹ́ sì lọ́yé ẹ̀gbọ́n ọlọ́run àtàbílì náà fẹ́ sì lọ́yé káwọn fẹ́ tẹ̀sí mọ́lé sí náà fẹ́ sì lọ́yé. bẹ́ẹ̀ yàrá rẹ̀ nìkan tó kàn mọ ilẹ̀ ìrìn lásán tó ṣe gbé ọkàn rẹ̀ ẹ̀ òun náà kún kẹ́kẹ́ pẹ̀lú máṣíẹ́sùn náà ẹ̀ bí àwọn yahoo nìyẹn ọkàn rẹ̀ ó kàn lé lásán ẹgbọ́n ẹ̀ ní màgá on the other hand tí èèyàn náà wá ní ẹ òun ọlọ́run ọba jọ pàṣẹ́kù láàbà òun ọ̀fẹ́ kan mọ̀ dájọ́ ẹ̀sìn ọlọ́run ọba wá fojú kéré wò lọ. because àwọn tó bá mọ̀ dájọ́ ẹ̀sìn ọlọ́run ọlá ni pé tó bá náà kìí wá sí gbogbo èèyàn tó bá mọ́ náà ló fẹ́ ìwé mi. wọ́n ti gbé ẹni tí wọ́n lè rí ìkàwé tó kọ̀ kó kẹ̀lé tó kọ̀ kó nípa bá mi tọ́lọ̀ lọ́wọ́ ìwé mi tó tọ́lọ̀ lọ́wọ́ so lèmi ẹ tó sọ̀rọ̀ ìyá ọmọ àṣìyà ọmọ sọ̀rọ̀ ìyá ya tẹ̀lé ìtàwé ìwọ̀n bàbá àṣà tó lọ àdìyá ta iṣẹ́ àràbò ìtọ́ka ìlànà àṣìyà tàbí láàrín láti àkókò ìlànà ìmáà ìpáyà ọlọ́run ọba èmi àti àtàkùn ní àwọn ọ̀nà. Màálí bá tún láàbẹ̀ àti máa ń lò báyé. Òun náà ó kọ́ sí à báyìí lọ. Ó padà wá ní orí ma ó kọ ọlọ́run ọba ọ̀dọ́ níbi nǹkan tó fi lókè. Kọ́lá tààlà ìdáhùn ìyá sọ̀rọ̀ àmì náà àyíká ìròyìn àbáwò. Ẹ̀rọ àlùkò dàgbà ìyẹn lábẹ́ àlẹ́ ẹ̀yọ́ ìlà pàdé ìlà ọ̀rọ̀ ọ̀rẹ́ká ní àwọn orílẹ̀ àti méjì tó dáàbò yà lọ nàbà àlọ́ làwọn ọ̀gá àwọn tá a pè nínú ọ̀gá yẹn àwọn kan àwọn kan pé náà àwọn ọ̀gá ní àlàáyé ní ìlà wọ́n ti àwọn ọ̀gá ẹni yẹn mọ ọlọ́run ọba ó sì mọ sí ọlọ́run ọba ní káàkiri a ní àlàáyé ní ìlà àwọn tí ì èèyàn ọlọ́wọ́ wa àwọn kò mọ òbí ẹ̀ ìyẹn tó ń bàtàrà lórí tó bá wà tó wò ó gẹ́gẹ́ bí ẹni tó gbé nìkan náà wọ òwe ìpàdé ọwọ́ ha àti tàbí wọn bá ti bẹ́ẹ̀ tó wọn bá ti tẹ̀lé ìmọ̀ ní. Alhamdulillah, ala ala ala ala ala ala ala ala ala ala ala ala علم بالله وتعلم نعم أي يخشى خشية كاملة àwọn tí wọ́n lè fáyà ọlọ́run bá ní àpáyà tó pé gbé làwọn àbí náà wà láti òkú ní téèkì jẹ́ kò ní kí àìsàn tó tó ní rẹ̀ tó ní kọ́ńtẹ́ẹ̀tì àdéhùn bìlà àbẹ̀ká ń bẹ náà lè yóò máa fi ṣe mọ̀ọ́ ọba yóò mọ̀ òun bẹ́ẹ̀ ni láwọn ìbàdàn àtàtà ẹ̀sìn tẹ́ ẹ̀sìn àgbàgbé ìbílẹ̀ lọ́kù ẹ̀mí ẹ̀ yóò sì mọ sọ́ra fún nǹkan tó fi dẹ́fẹ̀mì rẹ̀ le. ẹnìbọ̀dì tí ò bá ti mójú tó ti kọ́rọ̀ pé bóyá nǹkan tẹ́lù bá ti náà ti máa wọ́n tó yóò máa àfẹ́ ju ẹgbẹ́ mi kan báyìí náà. àwòrán mi kan àwòrán náà yá ọṣẹ ìbára ìlàyà ìlàyà ìlàyà tó kí ló dé ọṣẹ àfihàn lẹ́yìn ọ̀hánìyàtà ìlàrọ̀ sọ̀rọ̀ àṣà ìtumọ̀ ẹ̀ ní pé bẹ́ẹ̀ bá ti ń kú ìdáyà yóò fi ìlú yóò fi tọ́ṣíà èyẹ gbọ́dọ̀ ní máa rí fún ẹ̀ yóò wá fi ìlú tọ́ṣíà ẹ̀yẹ náà yóò fi ìlú tó ṣe ẹjọ́ bá máa ń ta ní owó iṣẹ́ tó kẹ́kọ̀ọ́ yọ̀ kẹ̀kẹ́ lé ẹjọ́ bá ṣùgbọ́n náà táwọn èèyàn wá ń pè bá àwọn ẹni mọ ọlọ́run ọ̀pọ̀ sọ pé gbogbo nǹkan mọ ọlọ́run ọba yóò lọ lè ha sí ilé ọlọ́run tẹ̀ náà yóò mọ̀ ṣe lọ́run tó ń lọ lọ́run ọ̀pọ̀ lóun fẹ́ mọ ọlọ́run ọba ọ̀nà tí ló sọ sí hmm? ọ̀pọ̀ fẹ́ ọlọ́run ọba kò ní jó ó ọlọ́run ọba ìyá àgbà làwọn tó bí ń pè pé wọ́n máa rìn lọ́nà ìgbà kàkà kò ṣe ọ̀fẹ́ tó ń tàwa fún ọ̀nà àwọn ọ̀fẹ́ mi kò rí bí ní ìlà tàbí kò. Àbújá ah, ṣàlàyé kí ní ìdùnnú àwọn àbúrò ajá ìrẹsì náà. Àmọ́ tó sọ pé òun ò ní náà, òun wà ní àyè àbúrò náà lànà ìdè ìrọ̀ ni ìyá àbúrò ti bẹ̀ tó kó sàtọ̀rọ̀ kan rẹ̀ lọ́nà gbogbo obìnrin tẹ́sí àwọn ọkùnrin tẹ́sí àwọn ọkùnrin tẹ́sí àwọn ọkùnrin tẹ́sí àwọn ọkùnrin tẹ́sí àwọn ìwà tó ọkùnrin mú fẹ́ jáde. Èyí padà ga fún wa ló bọ́lá tó lóun ti jẹ náà lọ́ọ́ bá sọ̀rọ̀ kankan. Àwọn mí-ín ni wọ́n ti sọ pé báwa bá ti wá ní ṣe é ṣe káfíńtì ọ̀tá àgbọ̀n àti oúnjẹ wáyé nìkan gbogbo ilé òní lọ́dún tí kéjì ní ìlà àti ìṣẹ̀lẹ̀ wọ́n fẹ́ tẹ̀lé àti ọ̀tá àkókò dáa àwọn òkè tó bẹ fẹ́ bẹ́ẹ̀ lálẹ́ ọ̀lẹ̀ ní dáadáa ọ̀nà kò sí bọ̀ nínú bóòlù ọ̀nà ẹ̀yìn lẹ́yìn làwọn fi ní ìyẹn wá ṣùgbọ́n nígbà tí ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ pé ẹ̀yà rẹ̀ lòdì bóyá kò tó kó mọ̀ àti ìrìnàkọ́lọ́ àwọn òṣèlú orí ní ẹ̀yọ̀ bí gbogbo bọ́ọ̀nù àwọn kì í tọ́nà tó gbé ilé ìtọ́jú wà nílẹ̀ ìyẹn. tó láyéka làárẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ìgbà ìwòye tẹ ilé ìtẹ̀jú wa ayọ̀ lọ. Àgbàdo náà ti tẹ̀lé ìmọ̀lẹ́ pàdéjà àwọn ìyá aṣọ àwọn ọ̀la ẹni tí ìjẹ́ ọlọ́mọ ọba àti ọlọ́mọ ọba kú sí lọ́gà ó wà lẹ́yìn ìyá ìdáhùn rẹ̀ láàyè àtọ̀rẹ́ òun yóò wúlò ni àwọn ayọ̀lọ́wọ́ àtàwọn ọmọ yóò Bàbíta àwọn áàpùpù bàtà bẹ̀rẹ̀ àwọ̀. Ó bá yóò yí àwọn òṣìṣẹ́ àwọ̀. Àrùn pa yóò fi àdínà sílẹ̀ àdínà dáfárọ̀ wà á sọ̀rọ̀ pẹ̀lú láti gbé lọ́kà sí àpàdánù. Wà bá rásàlì Malik al-Ala. Ọlọ́run ni ọ̀gá gbogbo àwọn lọ́balọ́ba tó ga jù. Tí ẹni yìí wá fẹ̀ kan wá jáde tó fi ara rẹ̀ sílẹ̀ wẹ̀ tó ṣàyè jọ náà lẹ́sẹ̀ gba ara fún bàbá wa wọ́n máa ń lo oúnjẹ ogun kábọ́kọ́ bẹ̀rẹ̀ ogun ẹ̀rọ ní àlè bá bàbá alábàdé kábọ́kọ́ bẹ̀rẹ̀ ogun nígbà àwọn àbúrò rẹ̀ wà ní pẹ̀lú ìwádà pé ta lẹni tó já pẹ̀lú ìdí ìmúyẹ kẹ́mi àkẹ́lẹ́ ọjà náà wọ́n lọ fàánà ẹ̀wọ́n ni wọ́n tọ́ sí ìbá rọ́dà òtún ilẹ̀ ẹgbẹ́ bá ní wà bá rọ́dà lè máa ń kà tó tàbí jọ ọ̀rọ̀ ẹgbọ́n tí kí ra àwọn ọ̀rọ̀ wọn ni àwọn ẹgbẹ́ ìgbé sọ́ha láàyè àbúrò àkùnà àbúrò sọ̀rọ̀ àbúrò يا إلى السماء وإني لا أظنه كافر في هما بني قوم قوم mo fẹ́ gbé àkàsọ tẹ́lẹ̀ lé sáńtẹ̀ máa débẹ̀ mo fẹ́ wo ọlọ́run nípa ìrọ̀ nípa ọlọ́run bí ẹ̀rọ pé yẹyẹ pẹ̀lú ìyá nígbà tó bá wà bó gbà á ẹ̀wọ̀n tọ́lọ́ náà bá ti yẹyẹ tó bá ti nípa tó bí yẹyẹ ó náà ti máa ń tọ̀rọ̀ wọn ẹni bọ̀ yóò bá ti ta kọ́ tọ́lọ́ tọ́lọ́ bá parẹ́ tó kú lọ́lọ́ náà ọgbọ́n ọlọ́wọ́ ọ̀pàkó bí àdá ìgbòrò ìgbẹ̀yìn àwọn àbòkí àpọ̀jùgbẹ̀yìn àìyànjẹ́ ìgbàlọ́pọ̀ ìdáwọ̀ ọ̀pẹ̀lẹ̀ ọlọ́wọ́ náà ọlọ́wọ́ mìíràn ìgbẹ̀ ìdẹ́kọ̀ọ́ mìíràn ìgbẹ̀ pé káríká pa Alhamdulillah. Ẹgbẹ́ bá bàbá ọ̀pàdé àwọn Pak Bendong, amuannya itu dua buku kotor orang orang dari haji ibu Aisyah jadi ibu tidak ada pun baru. Tuan amat jadi kami siapa ini? Adi bidaratan kan lanjut kata mau rekan bau, kamu takkan alaihi sama Allah. Sama dia mungkin umi dan sebab kita nggak lebih hal awalnya orang doa. Mau berkata alaihi sama Allah sọ́mà àti ilẹ̀ òsùn fún ọmọ káàlà ọ̀nà. Ẹgbẹ́ ẹni tó kàn náà lọ ẹni lọ́dà náà nígbà tí ẹ̀ ń pè sọ́nà tí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ jẹ́ máa tó kẹ́kọ̀ọ́. Ẹni tó máa lọ́nà lọ́nà àwọn àwọn náà mọ̀ wọ́n gbà nígbà máa lè jọ òun jù lẹ́nu ìlú kan wá wọ́n náà yà wọ́n ọ̀pọ̀ pa lọ́nà ọ̀pọ̀ òkè ìlú tó lè lẹ́nu. Ìjọba ìjọba ni ẹ̀ńgẹ́ ń kà máa lò lọ́nà àpọ̀ अपन को तने देखी पेड़ का जाओ ना वो से जुड़े ना so وقرن الآن أعبر من الله بيده لا يأجر وأما من توحد خشية الله Entonces para Allah va a satisfacer su loca. Para un gran culto, hay alguien. Si un vaya va a شرعا للكفر فمن السؤال من الذي يلتزم بالفطر القرآنية أو ما أكيد عن القرآن أو النور فإن الأمور لا لكن الآية أنتم أشد قلبا من الناس وفاقت الله وخرج إلى الله وأخبر ذلك لنا أخرج من أمامهم وعاقب وصيب الأسرار وعلم ولم نعلمه يقول تعالى فما مرض مبينا دليلا واضحا ثم مرض عليه ẹ̀rí tó tẹ́ ni wọ́n kiri bá táwọn yàtá ń ta ojú bí i ọlọ́run ní wọ́n sáré ìdí ìhàlẹ́ ìta ìta àtàwọn sáwọ́ pé náà fi smartphone ó jìnnà tí ọlọ́run àwọn òkùnkùn àgbọ́dì wà bá àwọn ọ̀gá náà rí ìsìn pọ́ọ̀pù ọlọ́run ní àásù ayíwá ìlọ́ṣọ ẹ̀yìn ẹ̀dọ́ ọ̀dọ́ sẹ́yìn ní àṣàjọ ọlọ́wọ́ sàmẹ̀sà sẹ́yìn lè dá ayé ilé ìlú àti dá èyí kò pọ̀lọpọ̀lọ yìí náà yíyọ́ náà ìṣẹ̀lẹ̀ tó lé lẹ́yìn lẹ́yìn tẹ́lá tó àmì ẹ̀sán sọ̀rọ̀ pọ̀ fún ọlọ́run tẹ́lá tó fún ọlọ́run àmì ìjọ pẹ̀lú déédé ìgbà tó máa bá wá. lè gáràjì kan bẹ̀rẹ̀ sí gírí kan four point four point ẹni ní ìlànà kan rí lásán gbogbo ní mẹ́jọ wọn ṣe kíni kan jẹ pé ìwọ ní ìgbàgbọ́ tó fẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ fi kan jẹ wẹ́ẹ́ fi àmì ìkàdá ní òkú ẹ̀ tó ń tún lè rí gbogbo ti dẹ́ ìlú ti ṣẹlẹ̀ ọ̀dà tọ́jú rẹ̀ lọ náà pẹ̀lú ọ̀sẹ̀ tí wọ́n á yá ẹ̀lẹ́ ẹ̀lẹ́ tí gbogbo bẹ́ẹ̀ náà ṣe é tẹ̀lé ìkọlẹ̀ díẹ̀ kan kọ́ ìbẹ̀rẹ̀ ẹni ìdúgbò bá àgbẹ̀ èyí lẹ́yìn òde gbà ìdáàbò gẹ̀ ó lé yọ ọdún tẹ̀sán àbẹ́jẹ̀ ṣe kò ní máa ní ní ìlú bá ń gbọ́dọ̀ ẹ̀jẹ̀ gbẹ́ ẹ̀ńtọ̀ náà pé èyí lẹ́yìn ìjọba rẹ̀ ẹ̀ ẹ̀mí tẹ̀sí ọlọ́run tó lè ní ìṣòro ọlọ́run ló yẹ ọdún ẹ̀lọ́ tẹ̀sán àbẹ́jẹ̀ kẹ́kọ̀ọ́ yìí ẹ̀rù bàtẹ́ ẹ̀jẹ̀ ọ̀gá sáàsì ẹ̀rù wàhálà ìkọ̀ ìdọ́lọ́wọ́ wá ṣe tó wà àbẹ́jẹ̀ ní dáàbò èyí lẹ́yìn ọmọ ọlọ́dẹ́gbẹ̀ ògbó ìdọ́lọ́wọ́ ti dá sílẹ̀ láti sọ ọ wá bẹ́tà ju èyí lẹ́yìn àbí gbogbo ẹ̀ wọ́n ti lọ ẹ wọ́n ní ìtẹ̀wé ní ìpínlẹ̀ rẹ̀ lórí àwọn ọ̀dọ́ àwọn ọmọ yẹn. Àhàtì àwọn kan bá tẹ̀lé gbogbo lọ́wọ́ lórí òkè ìyàwó padà rẹ̀ tó padà rẹ̀ kí àwọn padà wà ní ìpínlẹ̀ ẹ̀ kọ́ pé ṣáàtì papọ̀ ọlọ́run bá kó wá dọ́kọ̀ àti gbogbo tẹ̀sítọ́rì tẹ̀sítọ́rì sẹ́yìn tó ló wà kọ́ńplẹ́ẹ̀tì méjì dáadáa àbí ẹ̀yà àti wọ́n lè wà complex okay pẹ̀pẹ̀ bá àlọ́ àti ní pé wọ́n là ní ta àtà ọ̀nà àwọn àwọn alámà àti ẹ̀rọ lọ́wọ́ pẹ̀lá fún náà ẹ̀dá àti ní kí ní ẹ̀jẹ̀ lé níta wọ́n lè dé ní ilé ẹ̀rọ tó bẹ́ẹ̀ kò lè dẹ́yẹ padà. Wípé tàbí ẹ̀sìn kọ́lọ̀ kọ̀ọ̀tà àwọn àti ọba tó dá sánmà tó tóbi àwọn ọ̀nà tí àwọn ará wa tó wà bẹ̀rẹ̀ àwọn ìmọ̀lẹ́ tó tẹ̀lé ìràwọ̀ àwọn gẹ́lájú wa kéré kan bẹ̀rẹ̀ nípa ọkọ̀ tó dáwọ̀ wọ́n lè gbọ́ àwọn bọ́ọ̀lì tó wà bẹ̀rẹ̀ wọ́n á bá wọn lábàrà kan sí ìmà ilẹ̀ tó bí kì í àwọn ọ̀rọ̀ tó lè wọ́n bí náà ti pàdé ilẹ̀ nígbà òwe yá nǹkan tó lè sìn láti ẹ̀dá àwọn tó ní láti tó wà lórí àtàwọn àdéhùn làbúdà àyẹ̀wò ọ̀sán ọlọ́gbọ̀n gbé àwọn ẹ̀dá tó ní ká máa ẹ̀jọ́ ìlú àbánu ó wọ̀ lóyún ilé báwo ká gbá ẹni lọ́jọ́ gbé àbúlé lábẹ́ bí ẹni lọ́nà tàbí lábẹ́ pàmìjà ní ìlànà àbánu yóò kọ̀ wọ́n lẹ́sẹ̀ lórí iṣẹ́ ọmọ àṣà ẹ̀dọ́ bá ti dáadáa ńlá yóò kọ̀ lọ́wọ́ sọ́kúnlá ọmọ àṣà ẹ̀dọ́ bá ta búrúkú ìdára sàláyà ذكر بعد هذا ينسى بالهدى فلا تقول لي ما طلع رسول الله في سورة أشهد خلق الله لما أقول لك أعترف يا الله جد أنا أعلم لما أقول لك ورد ألا ماذا تقول هذه الآيات في الله جل وعلا ولماذا أعظم بذكر الجزاء فذكر الأحسان Kalau orang kita orang kata itu yuri yuri itu kan yuri. Jadi kalau orang mau baca orang kita mau jaga, dia akan mahal. Waktu kita berjanji oleh menjawab orang yang saudari, satu kadir, untuk tapi antara jadi tuan ini tuan yang dia ini an subhanallah akan kamu dapat keluar kasihah mubeni imbanwi pé gbogbo yẹn ní òrì láàbù ìdánáwà àti mòmìnì àti tòbìlì àti tó àti ẹ̀sìn òní. ẹ bàbá pẹ̀lú mọ́mí mòmìnì yẹn tó parí bàyá rí gbogbo ìyá sí ha ọ̀dọ̀ àti ẹ̀mọ́ ti gba àlẹ́ ìdánáwà. ó wù ní báyìí ló. tó ń bí máa ti bẹ̀ ara ọlọ́ọ̀bá tó ti lórí pé kò bọ́ mi lé. ẹgbẹ́ báwọn ìgbà tó bá wọn kàn án àtọ̀kùn ìrírí. Oriental juga menanggil Al-Quran. Kita nanti ada boleh juga ada. Wahafran dan bila hafran. Eh, apa? Apa nih? Tidak. Hal baru jadi menjadi lupa, kalau lupa apa-apa شيء يدعو هذا من الأرض فقريهم سرير وأما الواقع الواقع دي وأنا من النوى فإذا كان في النوى وعطل النوى نقل كلمة النوى إذا كان عاصل كويس كده عاصل مصدر كده كما هو قبل أيوه سبب كا لو جاء هوا كده أما لما يجي كده هوا من يجي كده كده بيت كده ها wọ́n ní gómìn gẹ̀gẹ̀ ní ápùn àwọn mọ́tòlápò lẹ́yìn pé èyí ọkàn yẹn kàn láti kíláǹtì wọ́n ti ń orang tẹ̀lé kalau dia ọkàn diri, ń fa buku, ní ọlọ́jà tó bá ti mutlak àti tó bá tahu sih kọ̀ ọ́ tó lè lọ. pé èyí itu jẹ́ àwọn mọ́tòlápò èyí gbọ́dọ̀ mọ bóòlù èdè lọ́wọ́ ti wà tó sáàmù fún nǹkan tí àlọ́ tó kù lọ́kọ́ tẹ̀sí olù. kíkọ́ àná bá ti fẹ́ lu kẹ́nà hawa wàá lè lu kẹ́nà hawa fún kàdúrà. ìfẹ́ èèyàn nífẹ̀ nǹkan tí ò lè kó nílẹ̀ àdìpọ́nà rẹ̀ fà máa nǹkan tí ẹ̀ fún àkókò àwọn ọlọ́run dàtí ètè náà wò á ní mu. kò sọ wípé tá a bá ti rí ibi hadith náà alọ́ bá ti yẹ ìtumọ̀ ẹ̀rí ìyá ẹ̀yẹ wo ní ti àdéhùn jábọ̀ nàbìlá àtàwọn ọ̀dọ́ òwe wàtáàdà ti jábọ̀ wọn nígbà kan àti ti àìsọ̀dọ̀ bá a tó fẹ́ olùfẹ́ ṣe òun náà padà jábọ̀ tó àkàmùsí ọ̀fẹ́ lọ́wọ́ lọ́sùlá sáà àmì ìjẹ̀dù tó rọ̀ lẹ́dà ìdá háwì yẹn ti ṣẹ́yìn tí àìsà bá ti fẹ́ràn gágá náà bá a hàn. Hmm? yóò yóò lò ṣe tí máa ń kà á. Sọ káyà ń sọ ìdáwọ́ ẹni ṣe é tí wọ́n ti nífẹ̀ẹ́ lọ. Òun ni nǹkan téèyàn fẹ́ràn àmọ́ tó ta ko sọ́lọ́ àwọn ọba àbíkáyà. Tó bá tẹ̀sí máa ń sọ́jọ́ ìwé. Lábájá oníbẹ̀rẹ̀ ní ẹgbẹ́ òṣèlú. náà onímọ̀ tó àgbà ní ìsọ̀rí pé láàṣẹ. لا في الحياة ألذ بالطاعة وأعظم في بداية ذلك كان البيت من بيت وكبر عهد سبحان الله ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yìí lọ ẹgbẹ́ bàbá náà ẹ àyà ti ní ọmọ wọn ìṣẹ̀lẹ̀ ìjẹ kọ àfún wà àpapọ̀. èyí àwà tá a mọ̀ sọ ni pé ọ̀rọ̀ kò lẹ́yìn tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ dáàbò tó ṣe tẹnu ni ò ta kò tọrọ ṣé kò ta kò lórí. sọ àbúrò àbàtò kẹ́lìmọ̀ àwà á fi èyí lọ àti àjọyọ̀ ìbẹ́ẹ̀ lóṣù àti ìkàtó kàkó. àbúrò tó fi bẹ́ẹ̀ ni wọ́n ti pamọ́ àìsàn ọ̀dọ́gba pamọ́ nígbà tí tó wà tó tó àdá tọ́lọ́ ọ̀bá fẹ́ tó bá ní ọ̀bá ní bá ní ìgbéyàwó tó bá wù ú lọ́dà àwọn ìyàwó rẹ̀ gbá ètò bá wù ú lè ní sílẹ̀ tọ́lọ́ ọ̀bá tó tọ́lọ́ pé nínú àwọn ìyàwó rẹ̀ yìí pé àwọn ẹ̀rọ rẹ̀ yìí ẹ̀rọ tó bá ń iná alábẹ́lá àbúwájà ọlọ́wọ́ nínú àwọn ìyàwó rẹ̀ tó ní ìlú náà tẹ̀sán ọ̀hún. náà ìyàwó tó ní kò bá wọ̀ ó tún ní ìfẹ́yìn náà sọ̀rọ̀ pé yóò sọ ọjọ́ ìlú ẹ̀kọ́ kan wọn lágbájá ọ̀rọ̀ nyemplung ibaratnya kalau kerja kalau kerja kerja nah itu memiliki asawi amal sama iman wọ́n amal kóòtù kata pẹ̀lú iman pé iman yẹn lè pé láì amal bí èèyàn àti mọ́jà kẹrìjà tó ọlọ́run láti sọ àpé lóríyè máa ń tàṣà òwò fún un tó ẹjọ́ náà wọ̀ fún àwọn ìyàwó rẹ̀ kó fún sẹ́yìn ìtọ́ àwọ̀dá ìwọ̀ ló ń sàrò náà kéde ọ̀la. wà á fún mi ìlé ìgbà fún tẹ̀sá ẹjọ́ náà wọ̀ náà kó bá ara kó lọ lọ́yà ọ̀hún àbúlọ́kọ̀ nígbà yìí. ẹ wọ́n máa ń tàbí tàbí máa ń àgbà tàbí ìdílé tó fi ẹra fún tẹ́lẹ̀ ọ̀gbẹ́ wa bá a. ما أرى ربك إلا يسارع في نورا itu boleh lo ngapain dulu kali itu lah Umi itu boleh lo haji di konten itu táwọn yẹn bá mọ nǹkan wọ̀nyí ó ìlú gbé onífẹ̀ẹ́ fẹ́ tí ò lò wọ́n kà ló ní káwà ìtọ́ pé yẹn ó sà mọ́. Gbogbo ọ̀rọ̀ ọdún tó ń ṣe ìrírí kìí ṣe. ẹ̀yọ́ ìpò ọ̀nà ìgbàgbọ́ àwọn àwọn àwọn ọ̀rọ̀ náà ní àtẹ̀kẹ́ nítorí náà pé àwọn kò lè ṣe lọ́wọ́ báyìí kò sí ẹ̀ka kan ló wa ìfọ̀kẹ́ tó ìfọ̀kẹ́ náà báyìí tí ò ní lọ́wọ́ rẹ̀ wọ́n. àti títí náà bí láti ní láti títí náà àti tẹ̀yìn tí ó ń bọ̀ rẹ̀ lọ ní ọ̀pọ̀lọpọ̀ àbàyè bíbọ̀ tẹ́gbàá jọ kó o tó sọ àwọn kò sí tí wọ́n wúlò pé bí ẹ bá yóò sọ́nà kẹ́kẹ́ àwọn lọ. òun lẹ́ni tí gbogbo òòlù tí màdá ìbú bá wa kẹ́kọ̀ọ́ lè dáwọ̀ yẹn kó lè màdá ìbú lẹ́bi yóò dì wá ó máa lé ọmọ lè kò sẹ́ni kẹta tó bá ọ̀gá mẹ́ta àwọn àgbẹ̀ àti ìṣòro náà àyè àtàkà ó ní òun àti ìṣòro máa wọlé. ó ní tó ń tò pé yẹ ha kò wá ìlera àti báyà mo wà lórí lóòrùn òtútù mú oṣù tó ṣe ọ̀rọ̀ bá ti wọn súnmọ́ ẹjọ́ òkèèrè ó wá pè mí ó lò wá fi sọ́kàn ẹ̀yìn ilé ìdáná ọgbà. Ṣé á sọ̀rọ̀ ní káàkiri sọ pé ẹgbẹ́ ọgbà? Ó sọ mí, àbẹ́bí tẹ́wọ́ lọ́wọ́ ọlọ́run bá náà wá bá fún ẹ̀ bóyá nínú sáà tó láti ẹ̀sẹ̀ sọ fún mi láàrú náà tẹ́lẹ̀ pé níjọ́ tó bá di ọ̀gá àbúgbé òkú bá tún báyìí nínú bàbá ẹ̀dá àmọ́ ṣe. bíláàlú pèrún tán báyìí ní tí ó fi kún báyìí ni wà máa ń kọ́ ádá padà hà. mà ń kọ́ àdá ẹni tó bá di òkú sílé tí ò bá wá kírun lónìí òkú sílé àìsàn ni inú rẹ̀ dùn. sọ ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba wá papọ̀ ha wọn. pé ká sọ wípé by default èèyàn ò ní ha ẹ lẹ́sìn pé wọ́n dọ́lọ́ ọba ló ó ní wà ní ha náfà á ní ìfà ọ̀ náà ha dọ́lọ́ ọba ló. Wà náà ha náfà lọ́lọ́run wọ́n hàn fẹ́ mi bá by default gbogbo ẹ̀mí ṣe mi ó padà wá pọ́lọ̀ ní kí n ṣe ra òlé jù mo rántí ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn àbá wa dòkúrò fún ìdílé tí wọ́n sọ̀rọ̀ yìí. dòkúrò fún ìdílé tí wọ́n sọ wọ́n ní alápẹ̀ àwọn wà ní oṣù ọ̀rọ̀ yìí ti pẹ́ o wọ́n wá bí ẹgbẹ́ ìgbọ́n ìdílé ní pẹ́ṣà pa ọgbọ́n. àtàkùn ẹjọ́ sẹ́yìn lè wo bọ́ọ̀lù wọ́n ní káwọn tó dáhùn lẹ́yìn bọ́ra wọn pé lẹ́gbẹ́ sọ pé haramu ni bọ́ọ̀lù lọ́sọ̀gbọ́n sọ pé haramu ni bọ́ọ̀lù àwọn afárá bọ́ọ̀lù ìbára ìgbà ó ti wò fi ha tó bá fi lè jẹ́ haramu tó bá òfin kóun lè fi lẹ̀ báyìí. ọkàn rẹ ti fà mí èèyàn máa ń bá ẹ̀mí ara yẹn jà ní. ìgbà míì ń bẹ ibi tí háwa ẹlòmíì wà ní ṣídà kí nǹkan lé ní ìfẹ́nu rẹ̀ wá bẹ ibi tí àwọn àti ẹ̀ wà òní kí nǹkan rọ̀. tó bá ẹni tó wá pé ti jẹ́ nísìnyí nílé nílé náà ní bá máa ń gbádùn kó bá ti rọ̀ ara máa ń ní ni kó máa lé lọ́wọ́ ìjọba orí bọ́ọ̀lù jẹ́ òun láti àwọn àwọn ìjọba ìlànà nínú àwọn tó lè ìdí aládá tó wà ní ìdí padà wá nínú ẹni dàgbò ẹni kàtà lórí iṣẹ́ aláwọ̀pọ̀ hawa. òun ni mọ́tòlá kò mẹ́yìn tẹ́ ẹ̀ kàn ní ìparí ṣàfikàn ti mẹ́lì ilẹ̀ ṣàwà but ó padà pé káwájú ló ó sàkà pé káàtó òkú pé kéèyàn ní mẹ́lù ẹ̀ dàbí kéèyàn ní mẹ́lù ti tẹ́ alháwà kàmí ni almẹ́lì Eh? ṣùgbọ́n padà wá di pé nítorí wọn padà lò fún almeilu mọ́gá ilẹ̀ ṣáà ṣáà tẹlòmíì ni ìdí ṣáà tẹlòmíì ni ìdírọ̀ ṣáà tẹlòmíì lóbìnrin ṣáà tẹlòmíì lówó mo bá lóbi sọ pé bọ́yọ́ bìnrin mi yàbí dáàlì wọ́n ń pe hawa ní hawa àlá àyùtọ̀ tọ́bìlì wọn wí. ọ̀fẹ́ òfẹ́ ẹni ẹ̀kọ́ ọmọ rọ́ọ̀bì bàlàfàá ní ìràwọ̀ ló ṣe. rọ́ọ̀bì bàlàfàá ló wà ọ̀nà ti ṣàròyìn fúrọ̀bọ́dì àgbàdàgbà ẹ lọ jẹ́ pẹ́lú ìbìlì sílẹ̀ àgbọ̀dọ̀ ni kí ni wọ́n ń ṣe tó ń ṣe ni pé gbogbo èdè kíkúrà á nílò alhawa wà lùkà aṣáàlà wà lùkà òun wá ti fi iṣẹ́ rárá ẹ. ó lórí alfabẹ́tì. ilé rẹ̀ kọ́ wa. tó bá sọ yóò wá nítorí pé ìtàn ìhàwà sáà pé ìlànà bàbá ẹ pàtó sí pàtàkì wa yóò bá ti dára bí i alhawa aka hawa ya hawa mbẹ hawa ya hawi mbẹ hawa ya hawa ni èèyàn fẹ́ràn ni àhábà wàhálà ah sorry àbí tẹ háwì àyẹ háwà náà ni then háwì á bẹ no háwà yàhàwì ẹ̀wìyà yàhàwà háwìyà ni èèyàn fẹ́ràn kan yàhàwà olùkọ́lẹ̀ then then hàwà ó fi ó jábọ́ ó wà ní yàhàwì. one náà ṣe ní ìdá àhàwà àìsàn àpò. Eh, oníjáwó. Tọ̀ Peter Hawi ya ya Tọ̀ Rọ́gìn nfe Hawa anyị Hawa tá a fi tu nífẹ̀ẹ́ nú. Onígbèlè Anáwú wuya Hawi ìtọ́ yìí eh, ẹni tó bá ní ni máa ń tẹ̀lé láì má lò bí bí ndị láì ọ̀dọ̀ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ tó àbẹ́rẹ́ ìgbìmọ̀ ọbẹ̀lù ọ̀gbẹ́ bẹ̀rẹ̀ wàfí àtẹ́rọ ilẹ̀ àlàmáwíyà yóò ní ìyà síná iná ní jàmáwíyà wàlíláríkà múdìhá mọ̀pàdébò tó lè láàfin yẹn ni tó bá takò tó bá takò ìfẹ́ńgẹ́ wọ́n tí ó ṣe ìwé pé tọ̀ inú kò tẹ́lẹ̀ kò fẹ́ kó sípa ọ́n lé ayé àbí kò fẹ́ fi díẹ̀ wọn. wàkọ́lá bá tó kàmá ìdá àràtà sọ̀rọ̀ àbá tó o bá fẹ́ ní déédéé kò fẹ́ wí tó kọ̀rẹ́ níbi ìdíjà tó bá fẹ́ tẹ́lẹ̀ àbí nílé ayé báńgóró àwa àpapọ̀ àlékún gbòbí dání rẹ̀ ń fà ọ lọ yàpá ní ìsinmi gbogbo nǹkan tẹ́yọ̀ bá ti dẹ́gbà sọ̀fẹ́ fún ẹ̀sẹ̀ ẹ̀mí ìfẹ́ wàhálà ẹ̀gbọ́n ẹ̀mí ìfẹ́ wàhálà ìdí èso kọ́kọ́ sọ fún mi èyí tí ò ní wàhálà ní ọ̀gbọ̀gbọ̀. ṣé ká kàwé ná kàwé náà lọ́sùn ó tẹ́sí ẹ̀tra ẹ̀fọ́ ìgbọ̀n náà òfin mi. ìdá arábìnrin sọ̀wá bá رفض الهواء رفض عليه وقال خبيب يا زوجي أفضل الأعمال قالوا على النبي بيقول لي إذا قيامة وليس عليك الإخبار وسيلو إذا بيكون صاحب كتير وقوك الإنذار بمن يخشاها أي الله بيسمع أنت تكون محبوب حياتك لا لا لا لا ilé ọgbọ àwọn kẹsì gbogbo yẹn lórí lórí àti báàgbọ́n ní bẹ́ẹ̀ lè yà báàgbù àjẹsà alẹ́ ní tí ìpìlẹ̀ wúlò fún ah. ah, ẹ̀. Àpótí.